ó ti bímọ ó ti bímọ ẹ ṣeun mo dúpẹ́. kí wàá lọ ṣe wo àti kejì ẹtẹkọ fún yẹpẹ ilé dání táàrí yín rárá. mi wo àwọn ẹ mọ̀ pé exam is fast approaching so i'm prepared. ayé lè nìyẹn o. wàhálà agreement now. You said I only come here when nobody is around. This is a full house. Ṣé màá gbìyànjú yọjú sí mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan? Yọjú sí mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan o. Ọ̀rọ̀ àṣírí yẹn wà nù yàrá yẹn pẹ̀lú. just a phone call láti check on me tí o bá ń ṣe ti step mom tó ń tọ́jú mi irú condition wo ló fẹ́ bá mi báyìí. àlàfẹ́ sọ fún but you know what àwọn tí ó jù wá ọmọ àfojú mi sùn. bó o ṣe ṣe ní lábúrú tó ṣe tí ò dá fún mi ìrírí ẹ ló fẹ́ jẹ lálẹ́ yìí. mi ò lólùgbèjà kò séyàn tí mo fẹ́ sọ̀rọ̀ wọn fún kò séyàn tí mo fẹ́ fẹjọ́ wọn nǹkan tí mo fẹ́ ṣe sí wàhálà ìbí ṣàmọ̀ pé ọlọ́run máa gbèjà ọlọ́run máa já láàrin mi àti. lórí ìyàwó mi tó máa ní ègbé ní ilé ẹjọ́ àfihàn ẹni tó bá máa ṣègbè kó ṣègbè mi ò sẹ́yìn. justice will be served. see justice tẹ sọ yẹn gangan gangan that justice must be served because that woman is a murderer.